101. ní tààràtàrà báyọ̀ jẹ́ ká darapọ̀ mọ́ ọlágìnrin bello lórí ètò alfik fìdín. wàláhùn lẹ́bí láà ìláhà ìláhùn. الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على خير خلق الله محمد بن عبد الله صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين آمين àǹkí ẹ̀yìn olùgbọ́wọ́n yìí pé àdìjọ kó jùmọ̀ àbáríkà jùmọ̀ aláàjẹká ṣọpẹ́ àdìjọ káàbọ̀ sórí ètò yín ètò àti àkòní àlefíkè òfin dín ọ̀làdùnúgbè ló ń lókọ mi wọ́n bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú Sheikh Dr. Sharafdin Gbadebo Ọ̀rọ̀jì aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ní pápá abẹ́ẹ̀dì lọ́gbọ̀n ọ̀ṣọ́ ṣe ẹ káàbọ̀ sórí ètò sáà ìbéèrè tí màá kọ́ máa fi ṣíde òun náà ni ìbéèrè eléyìí tí ó wá láti ọ̀dọ̀ oníbéèrè wọ́n ní àwọn jẹ́ ẹni tí ó ń ṣe iṣẹ́ òwò ṣíṣe bẹ́ẹ̀ làwọn sì tún ń sin àwọn nǹkan ọ̀sìn bíi ẹja àti nǹkan míì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àtàwọn ọ̀rí àwọn làwọn sì jọ ń ṣe wọ́n ní àwọn kan wá bá wọn tí wọ́n sì ń tọ́ka sí àwọn gẹ́gẹ́ bíi òṣìṣẹ́ ilé ìfowópamọ́sí tó jẹ́ pé kò ní èlé nú tí wọ́n sì ń sọ pé ti mùsùlùmí ti mùsùlùmí náà ni wọ́n ní téèyàn bá fẹ́ ra nǹkan kan bóyá èèyàn fẹ́ ra oúnjẹ téèyàn fi fún ẹja lóúnjẹ èèyàn fẹ́ ra oúnjẹ téèyàn fún ẹja jẹ wọ́n ní kéèyàn lọ ṣe ìdúnàdúrà iye tí wọ́n ń tà lẹ́yìn ìgbà náà wọ́n wá bá san owó oúnjẹ yẹn máa gbé láti máa fún ẹja jẹ ṣùgbọ́n nígbẹ̀yìngbẹ̀yìn wọ́n lè fi bíi ten percent ti fi wọn kún un tó jẹ́ pé èyí ó san owó papọ̀ mọ́ owó fún wọn wọ́n ní ṣe eléyìí náà ṣé kò bọ́ sí abẹ́rẹ́ ìgbà kódà béèyàn ra mọ́tò two million lápèjúwe wọ́n lè fi bíi two hundred thousand naira kún pé èyàn ó san lẹ́kùn ṣùgbọ́n èyàn lówó lọ́kàn kan èyàn ò sì fi nǹkan kan kún un nígbà tí wọ́n lọ rà á wọ́n ní eléyìí ṣé kò bọ́ sí abẹ́ rìbá eléyìí ọjà aláwọ̀kọ́ ẹlẹ́ẹ̀kejì ó pé oníbèrè àwọn tó bá jẹ́ olùgbàgbọ́ òdodo sí ọlọ́run bá wípé ṣé wọ́n mọ̀ ríra wọn nígbà tí wọ́n bá kú àti pé ṣé eléyìí náà ṣe rẹ́gí ní táwọn máa gbọ́ tí yorùbá máa sọ pé àwọn òkú mùsùlùmí o tó bá di ní gbogbo ọjọ́ àlàmísì wípé mọ́júmọ́jímọ̀ ọlọ́run bá ń fún wọn ní yọ̀ǹda kán jáde wá sí ayé kán máa kí bóòsì kán máa sọ fáwọn mọ̀lẹ́bí wọn pé kán ṣe sọ́dákọ̀ fáwọn kán ṣe sọ́dákọ̀ fáwọn wọn láwọn ò دي بوليسي لمن الإسلام أجن داروبا بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أنا تجاو سوو أبالي تجا أبالي تنسي أو táwọn ilé iṣẹ́ ìfowópamọ́ wá bá lórí pé àwọn máa yáni lówó láì gbèlé lórí ẹ̀ hmm. bẹ́ẹ̀ bá fẹ́ rajà àbí tí ẹ fẹ́ ra tí ó fi tọ́jú àwọn nǹkan ọ̀sìn rẹ̀ tó ń bá ti ṣe ìdúnàdúrà lórí ọjà tó fẹ́ rà yẹn kó sọ fáwọn iye tó bá jẹ́ àwọn ọba sanwó rẹ̀ lábẹ́ pé kó wọn sá ti mọ iye táwọn san ni ṣùgbọ́n gbọ́ ọba yá tí ọba sanwó padà yóò san tó ń tàlékún ìdá mẹ́wàá iye táwọn bá bá rà ẹ̀wá ń béèrè pé ṣé kìí ṣèlè tó ń tàlékún séèyàn ò láti gbọ́ yé ni hmm. nítorí pé gbogbo ọgbọ́n yòówù téèyàn lè dá nípa ọ̀rọ̀ àǹdọ́gbọ́n yánilówó gbèlè lórí ẹ̀ kò lè pamọ́ sí gbogbo ẹni tí ọba sún àsùnpìyè nítorí pé máa yé gbogbo èèyàn náà ni pé bọ́ọ̀ ni ó sì wá yá ẹgbẹ̀rún mẹ́wàá fi ṣe ẹgbẹ̀rún mọ́kànlá níbo lẹgbẹ̀rún kan ti lé sí hmm. èlé náà ni wọ́n kàn dábí ọgbọ́n torí pé ọ̀pọ̀lọpọ̀ tètè tají ìdí nù tí wọ́n fi fẹ́ lò bẹ́ẹ̀ ètò ìsìláàmù faramọ́ tí transaction yẹn tó fi lè bá mu ọlọ́ba yìí èmi fẹ́ rajà mo fẹ́ ralé mo fẹ́ ra mọ́tò wọ́n fẹ́ ralẹ̀ níwọ̀n á lọ bá báńkì o tẹ́ ẹ ní ilẹ̀ tó jẹ́ títà tẹ́ ẹ nílé tó wà fún títà tẹ́ ẹ ní mọ́tò tó wà fún títà tẹ́ ẹ lọ́jà báyìí báyìí tẹ́ ẹ ní fún títà a ní iye báyìí la sì tà fún so mọ́tò táwọn àwọn tà fún mi two million mo mọ̀ pé tí mo bá lówó lọ tí mo fẹ́ rà lórí àtẹ kò ju one point seven lọ àmọ́ la pé èmi ìní sanwó lẹ́ẹ̀kan náà iye tí wọ́n ló pé àwọn láti tàánu ó sì pé mi náà láti rà á bẹ́ẹ̀ nítorí pé mi kúkú lówó ti ń dá alẹ́ lẹ́ẹ̀kan náà ṣe eléyìí ń bá mu lábẹ́ òfin ọlọ bẹ́ẹ̀ nílẹ̀ bẹ́ẹ̀ nílé ọjà tí mo fẹ́ rà táwọn ò ní kì í sì mí ni wọ́n kówó fún pé kí n lọ sanwó nítorí tó máa kówó fún mi tí wọ́n ní kí n lọ sanwó àmọ́ wọ́n gba nǹkan báyìí lórí owó táwọn fún mi rìbá náà nù wọ́n kàn fọjà ṣe bójúbójú nù anabi sallallahu alayhi wa sallam sọ pé la tabi' ma laysa 'indak ntọ́ ọba ní ọgbọ́dọ̀ ta hmm. báńkì ó ti kọ́kọ́ ní ọjà yóò ti di tiẹ̀ yọ wà nú àgbàlá rẹ̀ ẹ̀yìn ìgbà tó dé nú àgbàlá rẹ̀ ìyìn ìbá àmọ́ iye tí wọ́n rà ọ̀kan mi á ṣẹ̀ṣẹ̀ ṣe ìdúnadúrà pẹ̀lú àwọn iye tó bá tó bá àwọn láti tà fún mi tẹ́mi náà sì gbà láti rà á orí bẹ́ẹ̀ ni ti rà á yọ wà lákọọ́lẹ̀ pé títí ìgbà báyìí ń sanwó wọn àmọ́ gbogbo ètò ẹ̀ wíwùn tó bá fi lè wáyé gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe sọ̀hún rìbá ni wọ́n ń pè rìbá tó dájú sáká tó ṣe pé kò ní iyèméjì nínú ni. ìbéèrè ẹlẹ́kejì tẹ́ wá sọ pé ǹjẹ́ àwọn òkú mùsùlùmí wọn máa ríra wọn bí ní ọjọ́ alhamis àbí wọn ríra wọn kò sí lákọọ́lẹ̀ ipá àwọn òkú kan máa ríra wọn oníkálukú àkọ́dàmà ilà màkọ́dàm ó ti dojú kan tó gbélé ayé sí ọ̀rọ̀ wọn ríra wọn ò ríra wọn àkọ́kọ́ kò sákọọ́lẹ̀ fún gbogbo àwọn àdìsí kọ̀ǹdẹ̀ òun ló mú ọ̀rọ̀ pé tó bá jọ alhamis àwọn òkú máa ríra wọn gẹ́gẹ́ bó ti wá nu àtìrà uh, al-kaba'ir ti al-imam al-dhahabi àdìsí yẹn ò fẹsẹ̀ rinlẹ̀ torí ẹ̀ èyí tó jáàjù ní kékin ló ṣe tó fi kó láyé èyí ti pẹ́ ríra yẹn ní ríra yín so bẹ́ẹ̀ wá ríra yín bẹ́ẹ̀ ní ríra yín gùn náà bá kú ẹ máa lè wá sọ fẹ́ tó bá kù láyé iṣẹ́ eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ náà. Hmm. náà jazakumullahu khairan lábẹ́ ìbéèrè alákọ̀ọ́kọ́ léyìí tó fara pẹ́ wọ́n ní ṣé ìgbàláyè wà fún mùsùlùmí àbí àpéjọ mùsùlùmí láti máa dá àjọ ipò bóyá oṣooṣù lámàkó ṣùgbọ́n ó pín sí méjì àkọ́kọ́ ìkan bẹ tó yẹ pé kò ní ní pé àmọ́dá owó mínítì owó fáìnì wípé kò ní ní àmọ́dánú èkejì ní pé àmọ́dá owó mínítì a sì máa dá owó fáìnì ẹni tó bá pẹ́ kó tó san àjọ iye àjọ náà ní owó fáìnì tí ó fi san eléyìí náà tó ń kọ́ ṣe. ìran kọ́kọ́ àjọ tẹ̀ máa ń dá bẹ́ẹ̀ yẹn tó jẹ́ pé bọ́yá èèyàn mẹ́wàá péjọ alájọ máa dá ẹgbẹ̀ẹgbẹ̀rún náírà lọ́sọ̀ọ̀sẹ̀ bàbá sì dá lẹ́nu kókó hmm. so kò sí nǹkan tó burú nínú rẹ̀ lópin ìgbà tó bá ti jẹ́ pé kò sí owó òkó kankan tá a san fẹ́nìkankan hmm. àmọ́ tó owó òkó bá ti wà rìbá náà ni. Hmm bákan náà kò sì gbọ́dọ̀ sójú ojúṣàájú nínú bá ti ṣe mú nọ́mbà hmm. nígbà ah, àwọn bàbá làwọn ilé àwọn àgbàlagbà làwọn ilé àwọn náà kọ́ mú nọ́mbà ti wájúwájú rárá o hmm. ìmújẹlẹ́sì bẹ́ẹ̀ hmm. bá tó mẹ́wàá ẹ kọ nọ́mbà ení èjì ẹ̀tẹ̀rin títí dé mẹ́wàá ẹ wà á da àwọn pépà ń rú ẹ parú burúbú kálukú mú ìtọ́lọ́mbà kọ pé ó mú nígbà kálukú bá tú tiẹ̀ nọ́mbà tí kálukú bá mú náà ni ó kù kò sí wàhálà ń so àmọ́ tó bá tún á jẹ́ pé wá tún ní mínítì ó tún ní fáìnì à àti fi ọ̀dà kùn o hmm. kí lẹ́yìn kí ni mínítì wá dé inú àjọ kí ni fáìnì wá dé bẹ́ẹ̀ sẹ́yìn mọ̀ pé fáìnì gan ó ti sọ́ délé hmm. so Islam ò fara mọ́ ẹ sì ní ẹ̀yin mùsùlùmí náà lẹ péjọ lẹ́ ń ṣe bẹ́ẹ̀ ẹ wá níbi ibi agbélàsì Islam kò ní kẹ́ ẹ má ṣe ibi tẹ́ ẹ gbé lópin ìgbà tí n tẹ́ ń ṣe níbi tẹ́ ẹ gbé yín kò bá ti takò fún ọ lọ hmm. mọ́tò bá ti takò ẹ pàtì yín. Hmm. jazakumullahu khairan sheikh zero nine zero five one six four five four three eight zero nine zero five one six four five four three eight àti plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six fáwọn tó ń bẹ lọ́nà tó jìn lérí ẹ lórúkọ yín o. hello. àbámọ́ abẹ́rẹ́ hello. aleykum salaam wa rahmatulahi wa barakatuh orúkọ yín bí ẹ ti ń pè. orúkọ mi ni taofik mo ń pè láti kọ́tọ́. naam ìbéèrè yín. mo ní ìbéèrè mẹ́ta ìkíní ń bẹ̀ ni pé téèmù èèyàn wọ mọ́sálásí ọba àwọn tí wọ́n ọba àwọn lórí last sujúdù. Mm-hmm. òun ọ̀wá má rí pé sujúdù sàáwí ni wọ́n ṣe wọ́n dẹ̀ fi sálámà bá dáa àtúngbà tí a ti sùjúdù yẹn lágbàdá sálámà ni yẹlẹ ni yẹn tó lè kàn tiẹ̀ fún bá yẹn fún bá jàmá yẹn ìkejì bẹ́ẹ̀ ni pé àtàkàn wà nígbà yìí sí wọn máa ní ìgbàkejì pé ọ̀rọ̀ kòrónà ṣẹlẹ̀ yìí a máa ń ti mọ́sálásí tí wọ́n bá ti ṣe kàá mọ̀gá yìí téèyàn bá ti ṣe ni mọ́sálásí wọn ó ti mọ́sálásí èèyàn tó bá ti wà nílé yìí lọ́ máa tún téèyàn bá wà lọ mú sàjádà rẹ̀ tó bá tẹ síta tó bá ń kíjàn ìjẹ́lò náà sọ kíjàn máa pẹ̀lú àwọn tó wà nílé ìkẹta Eh, èèyàn nìkan bíbà yìí India ni àgbà kan wà nílẹ̀ India àwọn obìnrin lọ́mọ ń sanwó orí àwọn àjọ ń sọ mo ní rò pé nìka rẹ̀ yẹn bọ́ sọ yìí torí pé kìnnì ìyàwó ẹ̀ ló fún ní mari ẹni yẹn tó bá fẹ́ tún kínní yẹn ṣe wọ́n ti bímọ ṣé irú nìka yẹn sọ yìí ni àbí tó bá fẹ́ tó ṣe kínní ọ tó lè ṣe. Aleykum salaam wa rahmatulahi wa barakatuhu. Alhamdulilayi, ẹni tó ṣe pé ń gbà dé mọ́ṣáláṣí ó bá wọn lórí ìforíkanlẹ̀ lérò pé ìforíkanlẹ̀ eléyìí tí wọ́n wà nù rẹ̀ ìforíkanlẹ̀ rákà ni láì mọ̀ pé wọ́n ti ṣe sọ láti parí wọ́n ti sálámà ìforíkanlẹ̀ ìgbàgbé tí máa wáyé lẹ́yìn sí sálámà ni ǹjẹ́ yọ kà kún pò ń bá sọ láti àbí ọ̀bá kò bá sọ láti nítorí pé ìforíkanlẹ̀ eléyìí tí máa wáyé lẹ́yìn sí sálámà àti parí sọ láti eléyìí wọ́n máa ń ṣe ní tarọ̀gọ́ ìmọ̀ lè ṣe ìtọ́ ọ̀nà láti fi mọ́ ṣetán ìgbolẹ̀ òròpó lè gbà mí níjọsìn jẹ́ ni ó tó bẹ́ẹ̀. Hmm. torí ẹ̀ yóò ṣe kọ́mà rẹ̀ yóò bẹ̀rẹ̀ sọ̀láàtì rẹ̀ nítorí pé ìforíkanlẹ̀ tó bá yẹn kò dé sọ̀láàtì ló ń wà. yàtọ̀ sí tó bá bá wọn lórí ìforíkanlẹ̀ ti gbàgbé eléyìí tí máa wáyé ṣáájú kó tó di pa sálámà ọkà kúnpọ̀ ti bá sọ̀láàtì lẹ́yìn ìmáàmù ó tilẹ̀ jẹ́ pọ̀ báraka eléyìí jẹ́ báwọn wọ́n ní àṣà káàtì mọ́ṣáláṣí ṣáájú tó máa ti ṣèkọ́ ọmọ ẹ̀ńtí ọ̀bá tí ìwọlé kó tó di pé wọ́n ṣèkọ́ ọmọ àjẹ́ pé òde lòun ní ó tòsí tàbá mú ìtẹ́ ìṣe sọ láti wá tá a tẹ sóde tá à ń tẹ̀lé ìmáàmù lórí sọ láti yẹn bá pé jàmáà náà là ń bá lọ àbí báwo jàmáà náà là ń bá lọ ṣùgbọ́n kásá ti ṣàkíyèsí pé àdánìkàdúró tàbá ti pé méjì ọ̀dà púpọ̀ torí àdéhìí tí imaamu ahmed rahimahullah tó gbé jáde nínú musnad rẹ̀ anabi sallallahu alayhi wa sallam sọ pé la salata li munfaridin khalfa as-saff ẹni yóò wọ ọba dá dúró lẹ́yìn sáfù ọmọ ní sọláàtì torí kí eléyìí ọmọ bá ṣẹlẹ̀ síyàn èèyàn gbìyànjú ká pé méjì torí ká má bàa já pé àní ní sọlá. ó ní orílẹ̀-èdè ibi tó yẹ kó obìnrin ló máa ń sọ sọ̀dáàkì fọkùnrin tóbìnrin bá ti jẹ́ pò ń lọ san sọ̀dáàkì fọkùnrin bẹ́ẹ̀ tọ́wọ́ ṣẹlẹ̀ ipọ́kùnrin ti wá gbàgbọ́ yẹ pò ń lọ yẹ kó wọ́n san sọ̀dáàkì wọ́n ti bímọ ṣáájú kó tó di pàgbọ́ yé ìdè ọ̀nà wo ni wọ́n gbà ṣàtúnṣe àkọ́ni pé tó bá ti jẹ́ pọ́ dájú pé bó ti ṣe yẹ àti bó ti ṣe tọ́ kóbìnrin yìí kọ́ lọ́kọ náà lọ́gbà lọ́kọ pé bàbá rẹ̀ wàléyìí rẹ̀ òun ló fi fọkùnrin níyàwó ọkùnrin náà sì ló ń gbà á níyàwó àwọn ẹlẹ́rìí sì jẹ́rìí sí igi ti so sọdáàkì tí ó wá jẹ́ pé ọláyẹ àtúnṣe rẹ̀ ni wọ́n ṣe torí pé obìnrin lọ́sàn sọdáàkì fọkùnrin bí aláìsàn náà ni wọ́n sì wà a jẹ́ pé wọ́n kọ san sọdáàkì fún ìyàwó rẹ̀ ní gbogbo ìgbà yòówù tọ́ ọ bá mọ̀ yìí pé sọ̀dáàkì tí ìwọ gbà wọn kó pamọ́ sí ọlọ́dọ̀ ìwọ lọ́wọ́ wá san sọ̀dáàkì dáwó ìyàwó rẹ̀ padà fún kí wọ́n wá san sọ̀dáàkì nìsín. ara tó ń pè ní ìṣèlú ń dàlú eléyìí kì í sẹ́sì hmm. kì í sẹ́sì hmm. àbúkájọ́ kó obìnrin òun ní ọ̀lọ́ ọmọkùnrin wá wípé òun fẹ́ fẹ́ lọ́kọ tó yá kí bàbá ọkọ ní ọ̀fọ̀ máa tiẹ̀ fún eléyìí sábà kí ìṣèlú ń da lútí wánu kì í sẹ̀sìn hmm. tó o bá fi lè lọ́ọ́ fẹ́ obìnrin kan bẹ́ẹ̀ pé bàbá tiẹ̀ wọ ọkùnrin ni ló fi wọ́ fún ìyàwó rẹ̀ hmm. à orí àwòfẹ́ òzínà ńlẹ̀ ń ṣeun àbùkátà hmm. bàbá ọkọ níbi pé a fẹ́ so igi bàbá ìyàwó la bùkátà torúpọ̀kùnrin ló máa ń lọ́ọ́ fẹ́yàwó ìyàwó kọ́ ló máa ń lọ́ọ́ wá ọkọ tí wọ́n wàá fi ọkọ fóun obìnrin náà máa fi fún un ọkùnrin. Hmm. jazakumullahu khairan zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six. hello kọ́ yín. aleykum salaam wa rahmatulahi wa barakatuh kọ́ yín bí ẹ ti ń pè. orúkọ mi ni alifasẹ́yìn láti Ọ̀yọ́ state. láti. Ọ̀yọ́ state Ọ̀yọ́ state. ìlú wo lẹ ti ń pè lọ́yọ́ state kí ni ń jẹ́ Ọ̀yọ́ state sí kìí ṣe. ìbéèrè yín. àgbà kí àwọn olùmọ̀wá kọ́ náà kó mọ́tà jẹ́ ká rí wọn pẹ́. ìbéèrè mi dá lórí sọ̀láàtù àlìjámù báyìí náà sọ̀rọ̀ àtẹ́yìn. sọ gẹ́gẹ́ bí àwọn ọ̀rọ̀ tí àwọn olùmọ̀wá máa ń sọ sọ pé àlàǹfààní sọ̀láàtù magrebi àti ìṣá ìpapọ̀ fún pé odò sú. sọ wọ́n á rí i pé àdìsí kan wà pé àlọ́sọ̀lá àlọ́sọ̀lá náà jẹun papọ̀ tí ó sì pé òjò pé òjò rọ̀ so àníyàn ló wá fẹ́ dàrú mọ́ mi lójú so ìbéèrè alákọ̀ọ́kọ́ nìyẹn so ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ni wípé obìnrin tí wọ́n kọ̀ sílẹ̀ àmọ́ ọkọ yẹn ò tí ì wọlé tọ̀ pèsè irú tọ́ láti báyìí sí rọ́jìnrín ni àbí báyìí wọn náà ni mo fẹ́ kí àwọn olùmọ̀ràn kí ọba. alhamdulilayi pípa sọlá tó lè mọ́gìrì bàtà ìṣá ìpọ̀. a gbọ́dọ̀ ṣe nítorí pójò oṣù kò sí pẹ̀lú àdìs abdullahi bin abdullahi bin radiyallahu anhuma nàbì sallallahu alayhi wa sallam ó pa sọlẹ́tò gbọ́hùrọ̀ àti pọ̀ ní Madina magreba àti láì jẹ́ láì jẹ́ ogun wà láì jẹ́ pé nǹkan kan bẹ̀. ó dìgbà tójò bá tó rọ̀ hmm. kó tó di papọ̀ àdìsí náà tún tọ́ka sí àjẹpẹ́ rí mi ni ṣe lẹ́yìn ìjẹ́ bó ṣe jù. <laughs> so bákan náà wọ́n ní eh, obìnrin kan bá kọ́ ọ lẹ̀ kó tó di pé ọ wọlé hmm. ṣé talaqur raj'i ni àbí ba'in talaqun ba'in ni wọ́n ń pèlè yẹn hmm. ọ̀fẹ́ yàwó nìsí ẹ̀ṣọ́ ìgì àwọn á ní wọ́n gbéyàwó alágo márùn-ún so ń mò di aago mẹ́ta ọ̀sán lọ́ba sọ pé ọkọ̀ ọ̀lẹ̀ àyè ò sí fún ọ láti sọ pé ọ̀dà àyùn padà mọ́ o so ó ti o ti já mm. so ọ yà tán fẹ́ ni mm. ilé ìjẹba o. Mm. jazakumullahu khairan sheikh. hello. Eh, hello ọkọ yín o. asalaamualeykum wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh ó kọ́ ibi ẹtí ń pè. orúkọ mi ni muhammed láti Abuja. ìbéèrè yín. ẹ jọ̀ọ́ ó ṣẹlẹ̀ pé mọ́sálásí kan tó wà ní àdúgbò hmm. so mọ́sálásí yẹn dẹ̀ ní adẹ̀ ló sì pé bàbá làdáni bẹ̀ wọ́n máa ń mọtí wọ́n dẹ̀ máa ń yíwọ́ padà hmm. àwọn bàbá làdá àti bàbá ìmọ̀mù sì ní ọwọ́ wọn wọra gan bẹ́ẹ̀ bá dìgbì bá fa ìkara wọn ó tẹ̀lé ni àwọn méjèèjì mọ́ sí kurukẹrẹ ẹ sọ fún ẹni tó ń kírun bẹ̀ pé ah, àwọn ibi tẹ́ ẹ ti ń kírun yìí ṣé ẹ mọ̀ ní àwọn tó bá ti ń yíwọ́ padà tó yẹ pé bàbá bàbá làdá nǹkan máa ń lérí ó yẹ pé ilé mọ́sálásí yẹn ó gba ilé òun àti ilé kéwù kan papọ̀ ó wá ní ilé tó ti wọ ilé mọ́sálásí tọ́ba yẹn bẹ̀rẹ̀ sí ní lórí pé àwọn ọmọ kékeré ó mọ kún kọ̀ọ̀kan ni òun ah. ṣàdórí bẹ́ẹ̀ yẹn so níjọ́ kan náà èmi náà fẹ́ kọjá mo rí sí bàbá àmọ́ òun tá à ń jó nǹkan kan tó ń jó tó ń gún àwọn nǹkan kan pọ̀ lódó so ìyẹn wá sọ fún wọn pé tọ̀ àwọn sọ pé àwọn tó bá ti ń ṣe àwọn nǹkan yìí pé èmi ò mọ̀ rògbò yóò agbègbè bíi tàwa kan máa ń gbà wọn ọ̀run pípè lọ́nà ibi tó jì ní. so mo fẹ́ kí wọ́n bá wa sílẹ̀ yẹn. ẹlẹ́ẹ̀kejì ni wípé ọkùnrin tó bá ìyàwó ẹ̀ lájọṣepọ̀ nígbà tí nǹkan tó kù díẹ̀ kí ìyàwó ẹ̀ wẹ̀wẹ̀ gúúsù nǹkan oṣù. tó wá àwọn àjọ ń ṣeré tó wá di wípé gbogbo ẹ̀ sáà yí papọ̀ wọn. so kí ni ìtaràn tọkùnrin yẹn lè sí kí ni àwọn nǹkan tó tí ó lè ṣe.

bí yàtọ̀ bẹ́ẹ̀. alhamdulilayi bàbá làdáni ti mutí bàbá làdáni ti ń pawọ́dà so ẹ̀sìn níwọ̀n àti imam five and six ni wọ́n so kí lè fẹ́ ṣe sí mẹ́mà ṣe sọ láti ń bẹ̀yẹn ọlọ́run lè dáhùn ni wọ́n láti zero wa zero tó ní wíṣọ́ ọ̀kọ́rọ́ ọ̀rọ̀ ẹ̀rọ ẹ̀ṣẹ̀ kan kò ní ìrọ̀ ẹ̀rọ ẹ̀ṣẹ̀ lómi ẹni tá a bá bá níbi tó yẹ ó mú fura dání. onìkan náà la lè máa ṣe ìbéèrè nípa ọ̀rọ̀ rẹ̀ hmm. títí tẹ́ fi ká bàbá ìmáàmù náà má di pé ọ̀rọ̀ náà ń pa ọ́dà àbọ̀mù tí lò náà ẹ lè ṣèbéèrè nípa rẹ̀ èyí tẹ́ wá sọ ń pa pé ẹ bá bàbá ìmáàmù pé ń gùn ń nǹkan ó bá so ó lè jẹ́ pé bóyá bàbá ìmáàmù yẹn ó lè jẹ́ pé ìyẹn ni bàbá ń <laughs> so ó lè jẹ́ pé àwọn wọ́n lè máa ra àwọn town council tí wọ́n wá kólẹ̀ bọ̀rọ̀bọ̀rọ̀ wọ́n pé lẹ́ni bàbá ń jó àwọn akórí ọká orí ejò tálábàáhùn bàbá ń jó à ọjọ́ babaláwo náà lélẹ́yìn náà nà hmm. so babaláwo sì yẹ ní lè máa mú ṣẹlẹ̀ hmm. ìjẹ́bù ṣe jẹ́ ẹ mẹ́tíláṣí mi wá jìnnà kò sí wàhálà ń bẹ̀ bàbá ìmáàmù àti làdáni lẹ́yọ̀ kò sí gbogbo gbogbo pé ẹnìkan ju agbára yín lọ òun gẹ́gẹ́ bíi ta ni mẹ́tíláṣí hmm. tọ́lọ́ ni ẹnìkan kájí òṣùwọ̀n yọkàn bá daṣọ láti àwọn èèyàn sínú gbó àbùrọ̀ wa tẹ̀síwájú pẹ̀lú ẹ̀ wọ́n ti ké kínní kan bọ́n kínní kan lọ́kú bá bẹ́ẹ̀ ní tí ó bọ àwọn olóòṣà nìyẹn mùsùlùmí làwà. Hmm. ẹni tó bá ti jẹ́ pé wọ́n fi sípò lè má mú kò bá kájú ẹ̀ àbó ti kọ́kọ́ kájú ẹ̀ rí àdánwò kan dé sí kò kájú ẹ̀ mà ẹ mọ̀ pé bí bọ́lọ̀ ṣe dá ọmọ èèyàn náà ni pé ńgbà kan a lè lẹ hmm. ìgbà kan àpadà síbú lè ṣẹlẹ̀ sẹ́lòmíì ó ti ń ṣe ìsìláàmù dáadáa ọwọ́ àpadà dẹ́lẹ́bọ hmm. ṣerú eléyìí náà ni wọ́n máa ṣe lè má mú fáwọn èèyàn so kí ló dé tó fi jẹ́ pọ̀pọ̀lọpọ̀ kan máa lẹ́nu ni ẹ̀ láyà lè máa mú tó jẹ́ pé ó ń kú sọ láti yín dà sígbó ẹ̀ nílè sọ fún pé bàbá ẹ̀ yẹ ń pò yín má. eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ wọ́n á ní tí ọkùnrin bá báyàwó rẹ̀ lò lẹ́yìn tóbìnrin ti parí nǹkan oṣù àmọ́ ṣáájú kó tó wẹ̀ kí ni ìtara rẹ̀ ìtara rẹ̀ ni pé ó ṣe sàrà pẹ̀lú nisfu dinar yẹn bíi ten thousand naira wọ́n fi ṣe sàárà òtún dárú ẹ̀wò máa ń jọ mi hmm. nítorí pé ọlọ́run bá sọ pé wa yas'alunaka 'anil mahiyid qul huwa adhan fa'tazilu an-nisaa fil mahiyid wa la taqrabuhunna hatta yatahharna fa idha tatahharna fa'tuhunna min haythu amarakum Allah ọlọ́run ni wọ́n máa bí ọ́ léèrè nípa àwọn obìnrin tí ń ṣe nǹkan sùn sọ fún wa pé kò tọ́ kẹ́ súnmọ́ wọn lásìkò tó ń ṣe nǹkan sùn ẹ gbọ́dọ̀ súnmọ́ wọn títí tí nǹkan sùn ó fi dá tó bá wá dá tí wọ́n wẹ̀ yẹn ni pé dídá nǹkan sòótó àfi kóbìnrin ó tún jẹ́ kó ti wà torí ẹ̀ tó bá yẹ pé nǹkan oṣù yẹn ò tí dá lọ bá bá lò wọ́n san dinar dinar yẹn bíi twenty something thousand àmọ́ tó bá yẹ pé nǹkan oṣù ti dá kó tó di pé o súnmọ́ wọ́n san dájú dinar ṣẹlẹ̀ ìjẹba wọn lóbìnrin ti ń lo niqab láwùjọ tó ṣe pé hijabu àwọn obìnrin gan-an níbẹ̀ tọ́ ó ní bó ti jẹ́ wọn ò yé lo ìjáàbù tó dáa òun wá ń tún bójú gbogbo yẹn wá ń dẹnu bò wọ́n dẹnu bò ṣẹbẹ́sìn lòún ṣe kó wọn sáà máa ti ṣe nítorí tiwọn hmm. kó ṣe nítorí tọ́lọ̀ ẹ̀ bóun ni ó ṣe yí ẹni tí ò yé náà hmm. ẹ wo jìlbáàbù àti hijabu táwọn obìnrin lò lónìí pé ojúbọ̀rọ̀ ló fi wọlé ni ìsojúbọ̀rọ̀ ẹ lọ bí àwọn obìnrin àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ ń lò hmm. ẹ lọ bí àwọn ẹni tí ń fi wọ́n ṣe yẹ̀yẹ́ tẹ́lómìnú wọn náà tí ì kú dòní ẹ wo bọ́lọ̀ wọn bá ilé ìdára sí wa ní kó ráyè jókòó hmm, hmm. àwọn ẹni tí wọ́n fẹ́ ká pé ìjáàbù jèlèbáàbù ń kó ráyè jókòó láwùjọ ó ti di nǹkan àtijú fọ́pọ̀lọpọ̀ nu wọn lónìí torí pé ńgbà tí ọlọ́run ọba tó mú kí ìjáàbù àti jèlèbáàbù ọrẹ́sẹ̀ múlẹ̀ tán àwọn ọmọ tí wọ́n gan àtìyàwó wọn lò máa wọn lọ. Allahu akbar kabira. so bẹ́ẹ̀ ni gbogbo nǹkan tó bá ti jẹ mẹ́sìn ẹ̀yẹn ká ti ṣe nítorí ọlọ́run ẹ̀ mẹ́sìn nítorí kárí ni hmm. so ẹnìkan rí yín yóò wá àwòkọ́ṣe ẹnìkan láyà yóò bí Hmm. eléyìí jẹ́ bó ṣe jẹ́. jazakumullahu khairan sheikh. hello. salaamaleykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. ó kọ́ni yẹtí ń pè. imran abib láti sẹ́yìn. ìbéèrè yín. imran abib láti sẹ́yìn. ìbéèrè yín o. hello. ẹ̀yin ọ̀gbọ́n wa náà. hello kọ́ yín o. asalaamaleykum wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. ó kọ́ni yẹtí ń pè. asalaamaleykum wa rahmatulahi. wa aleykum salaam wa rahmatulahi. ó kọ́ni yẹtí ń pè. zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine two. wa aleykum salaam wa rahmatulah ó kọ hello. asalaamualeykum. wa aleykum salaam orúkọ yín o. <laughs> hello. Yeah. hello kọ yín o. asalaamualeykum. wa aleykum salaam wa rahmatulah ó abdulsami ló ń pè láti ilẹ̀ damaturu ní ìpínlẹ̀ yobe. ìbéèrè yín. ẹ̀sán ìbéèrè mẹ́ta ni mo ní fún àwọn sheikh ọlọ́run jẹ́ kárí wọn pẹ́ lórí yìí dáadáa. àmín bẹ́yà méjì láàmú. àkọ́kọ́ tọ̀ ọ̀dà àkọ́kọ́ ni pé ojú èmi pé ó bá ń ṣẹlẹ̀ pé láàrin tọkọtaya ọkọ ò ṣe ojúṣe rẹ̀ rárá rárá ìyàwó náà nìkan ni ó ń ṣe ewé lé. tó wá ṣẹlẹ̀ pé ọkọ wá pe ìyàwó ó fẹ́ súnmọ́ ìyàwó kọ́ wá ìyàwó wa kọ̀ ẹgbẹ́ bàjẹ́ sí mọ̀ pé wà báyìí ò bá ṣẹ̀rí àbò tó máa fẹ́ béèrè pé ṣé látara nǹkan tí ọkọ ń ṣe tí ìyàwó fi wá ní òun ní dá ọkọ náà ṣé wẹlé náà ṣé ó tọ́ kí ìyàwó ṣe bẹ́ẹ̀. ìbéèrè ni wípé ìbéèrè ní ẹlẹ́kejì ni wípé ó ṣẹlẹ̀ pé tọkọtaya náà àwọn méjì ọkọ náà ò ṣe ojúṣe rẹ̀ tó wá ṣẹlẹ̀ pé ọkọ wa kókò tó bá kó lọ ibòmíì so àṣé ọkọ ti kọ ìyàwó sílẹ̀ kò sì sọ fún ìyàwó ó ṣe di ọjọ́ kan bá sọ fún ìyàwó pé à ó ti bẹ̀rẹ̀ ìdà rẹ o tí ọkọ ìyàwó ti mọ̀ ìdà bíi bó ṣé báyìí náà ni wọ́n ṣe ń kọ́yàn ni ọlọ́run kádàrá pé kí ọkọ ṣaláìsí so àmọ́ ìdà yẹn ìyàwó ti ṣe ìdà kan tí ọkọ tó tí ọkọ tó ṣaláìsí ìbéèrè ni wá ní pé ṣé ìyàwó yẹn ṣé yóò jogún ọkọ yẹn ni àti ibo ni. naam ó ti yé. naam alhamdulilayi ọkọ tó ṣe pé kìí sojúṣe tó wàá tọrọ lọ́dọ̀ ìyàwó rẹ̀ pọ̀ ń fẹ́ bá lọ ìyàwó wa ti torí pé kìí sojúṣe ó ti da gbogbo ẹ̀ ló ń láyà òun náà kọ̀ láti gbà fún un wọ́n ní ṣe ní tíyàwó yẹn ń ṣe sọ́dà akọ́ni pé ní tíyàwó ń ṣe kódà o ọlọ́wọ́n bẹ́ẹ̀ ló dá wa lóòótọ́ ó ní kí obìnrin ó jẹ́ ẹni tí ó máa gbọ́rọ̀ sí ọkọ lẹ́nu hmm. ọlọ́run ẹlẹ́dàá wá sì gbé ọkùnrin ó ṣe ní ọ̀gá fóbìnrin torí sábàbí méjì bima faddala Allahu ba'dahum 'ala ba'd wa bima anfaqu min amwalihim ọlọ́run ló ṣàjùlọ fọkùnrin lórí obìnrin sábàbí kejì òun lówó tọkùnrin náà tọkùnrin ọ̀bá náwó àjùlọ yẹn ò ṣeé mú kúrò. Hmm tọkùnrin bá náwó àjùlọ náà ò ṣe mú kù torí ẹ̀ tí wọ́n bá ti torí kọ̀ náwó tó bá kọ̀ láti gbà fún báwo ló ti ṣe fẹ́ ṣe àjùlọ ìtọ́lọ̀ ń fún lórí rẹ̀ bó tilẹ̀ jẹ́ pé àìnáwó lóbìnrin lórí àbòsín àti ìyànjẹ ńlá ni ilé ìtẹ̀sìn islam tí ò fara mọ́ àti pé pàápàá gan ẹ̀sìn islam gan kọ̀ kóbìnrin ó ṣẹ́kù pẹ̀lú pẹ̀lú ọkùnrin tó ṣe kó kùnà láti máa tọ́jú obìnrin yìí nípa ntọ́jà má ìnáwó. ìsìláàmù gbà látàrí pọ́kọ̀ máa náwó lóbìnrin lórí kátó wọn ká wọ́n ń pè ní ẹ̀rísàrùn bin náfàkà adájọ́ ẹ̀sìn islam lẹ́tọ̀ọ́ láti tú wọn ká obìnrin sì lẹ́tọ̀ọ́ lábẹ́ òfin ọlọ́run nígbà tọ́kọ bá ti máa náwó lé lórí kó ṣe kọ́lọ̀ kọ́ bọ̀ dànù ó bùkátà kọ́ wá sẹ́kù lọ́dọ̀ rẹ̀ kọ́ máa mú ọ̀sẹ̀ lọ́n nígbà tó náà jẹ́ni tí èso jùṣe ntí wọn náà ṣe ni kíkọ bọ dànù kí kálukú sinmi eléyìí jẹ bó ti ṣe jẹ mẹ. wọn ní ọkọ míì náà tún lè léyìí kì í sojúṣe òun wá kókó ńlé fúnyàwó láì jẹ́ kó fi yé ìyàwó pé kíkọ̀ ló ń ti kọ́ ọ́ lẹ̀ tó ń fi kókó ńlé o ó ti wá ṣe sà lọ́wọ́ á ṣẹ̀ṣẹ̀ wá sọ fún ìyàwó ránṣẹ́ pé sóun ṣe ń kárí dà rẹ̀ ṣe ń pé hmm. torí pé òun mà ti kọ́ ọ́ lẹ̀. ǹjẹ́ bẹ́ẹ̀ ni wọ́n á ṣe máa kọ̀yìn alẹ̀ òun sá ti kọ́lẹ̀. Hmm. obìnrin yìí wá wà nù ìdà lóòótọ́ báyìí lárakùnrin yìí ṣaláìsí ǹjẹ́ ogún jíjẹ wa wà láàrin wọn bí? bẹ́ẹ̀ ni lópin ìgbà tó wá kí kíkọ́ àkọ́kọ́ ni àbí kíkọ́ ẹlẹ́ẹ̀kejì ọ̀pọ̀ kọ́ ni ìyàwó rẹ̀ náà ló sì jẹ́ tọ́lẹ́tọ̀ọ́ láti jogun rẹ̀ òfin ọlọ́run sọ wípé ar-raj'iyyatu máa dà mẹtìfẹlẹ ìdẹ obìnrin tá a kàn kíkọ kan àbí méjì nínú àwọn àdájọ́ apá kan náà àwọn àdájọ́ ṣẹríà ìyàwó náà lásìkò àkún lópin ìgbà tí ó bá ti parí ìdà rẹ̀ tó bá ṣàjẹ́ kíkọ alákọ̀ọ́kọ́ ni abẹ́lẹ̀ kejì obìnrin yóò tún jogún rẹ̀ náà. hello. hello salaam aleykum. aleykum salaam o kò yín. mi mi ta ìlú lọ́sọ̀rọ̀ àṣẹ yìí. ìbéèrè yìí. ìbéèrè mi ni pé àwọn tí máa bá yẹn wálé yẹn hmm. tí ọba fẹ́ bá yẹn wálé tó wá sọ wípé owó fẹ́ tòun tó wọn gbà ọ lápẹẹrẹ ten thousand naira nígbà tí n fẹ́ gba fúláàtì ṣé kò burú nínú islam. kò burú ṣebí iṣẹ́ ló fẹ́ bọ́ sí hmm. wọn àti ìsọmọ ọdẹ yẹn ètò ìfi ìfẹrú ìdó náà ń jẹ hmm. ìwọ lọ́wọ́ àá sọ fún pé ten thousand pọ̀ ẹ́ dín mi ó kéré fún sẹ́tò ṣèyí gbógún ẹgbẹ̀rún ṣé hmm. ìwọ ló kù sí lọ́wọ́ àmọ́ pé bá aburú ìsìláàmù iṣẹ́ sì yàn jẹ́ o hmm. ẹni tó ṣiṣẹ́ fún ọ ó béèrè owó iṣẹ́ rẹ̀ ẹ fún lówó iṣẹ́ rẹ̀ kó gun rẹ̀ tó gbẹ bẹ́ẹ̀ lòfin ọlọ́run sọ. Hmm. zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six. hello. hello. hello orúkọ yín o hello ìyá hello. aleykum salaam ẹ bá gbóhùn sókè ó kọ́ yín bí ẹ ti ń pè. aisha ló sọ̀rọ̀ láti chikanda. ìbéèrè yín. ìbéèrè mi ni pé ìjọ lẹ́tọ̀ọ́ tí obìnrin ọwọ́ jàlámíà tó kalẹ̀ kó wá kàn fi nìkan kù sí lórí kọ́mọ́ lo ìkìmọ́ rù mọ́. tí wọ́n gbà lérò pẹ̀lú jàlámíà. tọ́ kí lẹ gbà lérò pẹ̀lú ẹ̀. jàlámíà ọkùnrin ṣé jàlábíyà ọkùnrin àbí tóbìnrin. tóbìnrin. bẹ́ẹ̀ ni obìnrin lè wọ aṣọ gbàgẹ̀rẹ̀ iná ní Islam ní kó wọ̀ látòrí rẹ̀ títí dé títí dé sàlẹ̀ kókósẹ̀ rẹ̀ hmm. tó bá ti gbé wọ̀ báwọn ò nídìí kó tún fi borí kan sí mọ́ hmm. látòrí títí hmm. dé ìsàlẹ̀ kókósẹ̀ rẹ̀ náà. zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six. àwọn àtẹ̀jíṣẹ́ wọn kún bí ẹ jẹ́ kí á mú ìbéèrè lè wá bí àwọn ìwé náà ṣe ń rọra wọn. wọ́n ní àwọn gbọ́ pé ọdún àbí àsìkò kan ọ̀dà ìpele ìwọlé ẹ̀ ló kọ o. aleykum salaam wa rahmatulahi wa barakatuh wọ́n kọ́ ẹ ti ń pè. ó kọ àbúrò náà ló kù láti lọ rẹ̀. ìbéèrè yín. ìbéèrè yín wà bú anas hello hello assalamu alaikum wa rahmatullahi wa barakatuh wa alaikum salam wa rahmatullahi wa barakatuh kan ibi ẹtí ń pè ọlọ́pàá àkànlẹ̀ sọ lórí ọmọ ọba ní fún olùkọ́ láti kiri ní ìgbìmọ̀ ìbéèrè yín yóò sọ láti jẹ́ náà sáà máa ń fi lẹ́yìn òsì tí ọba ṣe ṣe bí ó jẹ́ tábàrà mẹ́rin tí ìwà ní àníyàn kó fẹ́ bá wọn ṣe tó láti yìí sábàrà méjì tí wọ́n bọ́ fún yàn ǹjẹ́ ìyẹ́sẹ̀tọ̀ àti sábàrà ni àbí méjì tó sẹ́kù náà nìyẹn tẹ̀lé. ó ti yé aleykum salaam ẹ lọ́kọ̀ yín o. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh tí wọ́n kàn yẹ ti ń pè yìí. orúkọ mi ni Rashid láti England. ẹ bá a gbọ́n sókè díẹ̀ sí. Rashid láti England. ìbéèrè yín. naam ah, alhamdulilayi rabbil alamin gẹ́gẹ́ bí ó ṣe jẹ́ pé àwọn sàkíyèsí ní ilẹ̀ Yorùbá tó jẹ́ pé lọ́pọ̀lọpọ̀ gbà láàrin ọkùnrin àti obìnrin obìnrin lè kó kúrò nílé fáwọn sábàbí kan pé tó jẹ́ pé ọkọ rẹ̀ ọkọ rẹ̀ sọ pé òun kọ̀ ṣùgbọ́n wá kúrò nílé oṣù mẹ́ta oṣù mẹ́rin oṣù márùn-ún ìdámí ọdún nígbà míì irú ìgbésẹ̀ yìí ǹjẹ́ ọkùnrin yẹn ǹjẹ́ a lè sọ pé ìdí sì wáyé láàrin àwọn méjèèjì bóyá àdéhùn náà ti dé tó ti lọ fún àsìkò tó pẹ́ yẹn bóyá ọkọ ṣaláìsí ǹjẹ́ a lè sọ pé ìgbéyàwó sì wáyé

ó ti wá tiraka kan kó tó wá rántí pé òun ò tí fẹ́ sọ láti wítìrì tòun ṣérò ẹni bẹ́ẹ̀ ó jà wítìrì ẹni yóò jà rákàtà alifájìrì yìí àbí báwo ni ó ti ṣe tí ó fi kí wítìrì rẹ̀ bákan náà tí ó tún kí rákàtà alifájìrì kó tó kí àsùbá. alhamdulilayi sábà ṣe sọlátù jẹnáza téèyàn dé bá imam nígbà tán ṣe allahu akbar ẹlẹ́kẹta èèyàn bá wọn ṣe èèyàn tún ṣe ẹlẹ́kẹrin ìmáàmù sálámà eléyìí tó túmọ̀ sí pé méjì ti bọ́ mọ́yàn lọ́wọ́ hmm. táwa náà sálámà pẹ̀lú ìmáàmù àbáàmù méjì tó ti bọ́ mọ́ wa lọ́wọ́ wa ẹ̀ mú wa ni torí àdìsí anábì Muhammad sallallahu alayhi wa sallam tó ní ma adraktum fasallu wa ma fatakum fa atimmu ọgbẹ́ tí bá bá ẹ pẹ̀lú ìmáàmù eléyìí tó sì ti bọ́ mọ́ yín lọ́wọ́ ẹ ṣe kún èyí tẹ́ ti ṣe ẹ gbìyànjú láti sọ Allahu Akbar méjì tó kù yẹn kó tó di pé wọ́n gbókù kúrò níbi tí ó wà níwájú imam eléyìí jẹba ìbéèrè tí wọ́n ṣe nípa ti àwọn obìnrin tó ṣe pé ó fi ọkọ sílẹ̀ ipá àwọn fẹ́ẹ́ sinmi fúnra wọn bí wọ́n ṣe máa dá aláṣà ńlẹ̀ Yorùbá ó lè wá lọ fóṣù kan oṣù méjì mẹ́ta jù bẹ́ẹ̀ lọ́dún so ṣé ìyàwó náà ní oṣù máa jẹ́ fọ́kọ rẹ̀ àyè bá tiẹ̀ mọ̀ tọkọ bá lọ kú ńkọ́ ṣé ìwé lè padà wá kó lóun fẹ́ ṣe ìdá ọkọ òun tó kú kó sì tún jogún rẹ̀. àkọ́ ni pé ìsìláàmù ọgbà ẹ fúnra yín gbà tí ì ṣe pé sùkúlù láwà. Hmm. so bọ́ọ̀ máa ń jẹ́yàwó ọmọ jẹ́yàwó fọkọ ẹ̀ bọ́ọ̀ bá sì jẹ́yàwó fún ọmọ kónkálukọ́ ọmọ lọ́lọ́ rẹ̀. Hmm. àti pé obìnrin lè ṣe bẹ́ẹ̀ lóòótọ́ ṣùgbọ́n ọkùnrin ló yẹ kó fura hmm kò yẹ kó máa wo obìnrin tó ń pera rẹ̀ níyàwó rẹ̀ ràn kó wá jẹ́ pọ́ta kété jìnnà sí ọ ló kọ pé òun sinmi òun fẹ́ sinmi fún ọ díẹ̀ nítorí pé ó ṣeé ṣe kọ́pọ̀lọpọ̀ ọdún wọn lọ bẹ́ẹ̀ kó tó máa ṣe zìnà hmm. obìnrin tó bá sì ń ṣe zìnà lórúkọ kó sì jẹ́ ìyàwó fọ́kọ rẹ̀ alákọ̀ọ́kọ́ yẹn ọkọ yẹn ó padà tara bẹ́ẹ̀ dẹni tó di dayò hmm. the lẹni tó mọ̀ pé àwọn ṣe zìnà tí ò rí nǹkan kan ṣe sí alábìínú ò ní wà lìjẹ̀nà àdáyé ni ó jẹ́ kẹ́nìkan kó bọ̀ obìnrin bá ti kó lọ bẹ́ẹ̀ tó tó lóun fẹ́ sinmi fún àwọn náà sinmi fún fi yé pọ̀ ọ̀fẹ́ má fi yé pọ̀ ọ̀fẹ́ má kọ́ máa lọ lọ́ọ̀rẹ̀ àmọ́ tó bá ti wá kúnu tó sọ pọ̀ ọ̀fẹ́ má gbogbo zina tó bá ṣe tó ṣe mọ́ ọ́lá tí wọn náà sì mọ̀ pé ń ṣe zina tó rí nǹkan kan ṣe sí odidà yóò tí bẹ́ẹ̀ bá sì tún lọ lóyún ló kọ pé ó sì tún bẹ níyàwó rẹ̀ ìwọ ò kọ́ lẹ̀ lábẹ́ òfin so nítorí délé wa gbìyànjú láti jẹ́ pé ọkọ̀ ọ̀lẹ̀ kí kálukú sinmi hmm. tọ́ba ti wá kùnà tó ọkọ̀ ọ̀lẹ̀ ọ wá lọ bẹ́ẹ̀ kó bá sọdún mẹ́wàá ọ ọkọ̀ ọ̀lẹ̀ tọ́ba kú tọ́ba dé tọ́gba visa tó fi wọlé pé sọba ha ńláńlá so ọ̀rọ̀ wa ti wọlé tá ìwọlé wa tọ́ ẹ̀rọ bá ṣe ìjókòó pó náà ni láti hmm. fẹ́ pín dúkìá rẹ̀ olóòtú máa kun torí ìyàwó rẹ̀ náà ni hmm. lábẹ́ òfin ọlọ́run ẹni tó gbèrò pọ̀ ń fẹ́ ṣe sọ̀látùl wítìr lẹ́yìn sọ̀látùl tahajjud ṣùgbọ́n tọ́lọ̀ ní kò rún gbé lọ ọwọ́ ají ohun tí ń ṣe ràkàtà alfajr lọ́wọ́ arántí wítìrì kò burú kíkọ́ já ràkàtà alfajr rẹ̀ kó mú wítìrì wá kó a ṣẹ̀ṣẹ̀ mú ràkàtà alfajr wá kó tó wá di pé yóò ṣe salatu subh torí bẹ́ẹ̀ láàrin pápá kan náà sàhábà máa ń ṣe pé tí wítìrì bá bọ́ mọ́ wọn lọ́wọ́ wọ́n máa ń san padà gẹ́lẹ́ bí wọ́n ti ṣe máa ń ṣe lóru hmm. lópin ìgbà tó bá ṣe pígbà fẹ́ ṣe padà síwájú ṣíṣe sọ̀látul fajr. hello. hello salamu aleykum. maaleykum salaam wa rahmatulahi wa barakatuh wo kọ́ yín bí ẹ ti ń pè yìí. sulaiman láti abu dhabi. united arab emirates ìbéèrè yín. bẹ́ẹ̀ni ẹni tí ìyẹn ti mú owó rẹ̀ ní ìmọ̀ nígbà tí ọmọ. Hmm. so ìgbésí yẹn wá tó but èèyàn mọ bí yóò ṣe sọ fún pé yàn ti mọ owó ẹ̀ rí tó hmm. èèyàn wá sẹ́ndì owó yẹn sí àkáǹtì rẹ̀ tó lẹ́yìn ìgbà tí yàn sẹ́ndì owó yẹn ni kí yàn rò pé bóyá kò lè mọ̀ tó ọ padà wá pè fún ọwọ́ padà wá ń kí yàn wípé o ṣe owó tó tó fún mi pé hmm. owó yẹn ṣe yàn ṣe pé yàn fún un lówó ni ó wà. alhamdulilayi ẹ ǹ bùkátà ni àlàyé hmm. ọlọ́run ti ṣe ẹ ti sán ọlọ́run ṣe òun náà ti rí hmm. àlàyé yẹn kò yẹ kó tì yín lẹ́nu ní n bóyá o owó yín gangan ni mo dá padà hmm. so owó yín mo ṣe ṣe mú ni nínú owó yín ní mo ti jàǹbá ń gbà wọn hmm. mo ti wá máa aburú tó wà náà ni mo ṣe dá padà ẹ dákun ẹ forí jìn mí lọ́ba tán. ẹ lọ́kọ̀ yín o yìí aleykum salaam kíní yẹn o já gerege owó yá kẹ gbìyànjú ẹ padà ẹ má bínú ẹ lọ́kọ yín o. agbáríkọlá àjímọ̀ o. ìbéèrè yín. ọ̀rẹ́ láti orúkọ mi ní ajá kudrat abdulwaheed ṣògbọ́n yẹn mà sí àṣàyẹ́dì láti ṣàjà. à ń gbọ́ yín. ẹ dákun béèrè mi ni wípé ẹni tó yẹ kó ti lọkọ níbi ìtàtẹ́lẹ̀ ọwọ́ akó hmm. bí ọmọ méjì wá sílé ọkọ mi ọwọ́ akó yìí ìgbà ọkọ ń kú àwọn ọmọ náà tó tó páwọn gba ogún níbi nítorí bàbá òun ló gbà wọn dàgbà hmm. tí ó jẹ́sẹ̀ pé òun ló gbà sọ lẹ́tọ̀ọ́ tó gún bá wọn ẹkú ètò ẹ̀yìn sí pé. ẹ jẹ ẹ ṣe ẹyá mílẹ̀ náà bóyá jẹ́ túrú ẹ ló kọ́ yín o ètò túrú náà ṣe. àkọ́kọ́ ni kó gun ta ni wọ́n jẹ bàbá o ó wò mí dàgbà tí wọ́n àtúkò ló bí mi so eléyìí kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ hmm. zero nine zero five one six four five four three eight káwọn bí ẹyọ kan àbí bí méjì ṣe ẹ ló kọ́ yín o. Hello. Hmm. Hello. Àwọn kọ́ọ̀lù wọ́n ń fúnra wọn ní ẹ̀fàṣẹ́. Hello kọ yín o. zero nine zero five one six four five four three eight plus two three five zero eight three two nine three eight nine six. Hello orúkọ yín o. Ah, ṣe é dojú ẹ. Hello. Padà tí ọba jẹ́ pé bẹ́ẹ̀ náà ló bá rí ẹ jẹ́ ká wo ìbéèrè kan níbí wọ́n ní àwọn gbọ́ pé ọdún àbí àsìkò kan náà ni àwọn èèyàn tó ti jẹ́ pé Allah tí wọ́n wà nínú sàárè pẹ̀lú àwọn èèyàn tí wọ́n sì ń bẹ láyé yóò padà lò nínú sàárè lẹ́yìn tí àwọn tó wà láyé náà bá kú tán àwọn fẹ́ mọ̀ bóyá ọ̀rọ̀ náà ṣe déédéé àbí kò ṣe déédéé nínú Islam. rárá ìsọkúsọ lásán ẹlòmíì ọ̀pọ̀ ẹnu sàárè jẹ nìkan lọ. ṣùgbọ́n mi jẹ́ bó ṣe bó láti dọ̀lọ́ ọdún kan náà nígbà nìkan ti kú látàrí bàbá ńlá wa ádámù àlẹ́sẹ̀lá ẹ̀yìn wa kú ní gbẹ̀ndàlùkì yá máa ń pọ ẹgbẹ̀rún ọdún mm. àdúrà ẹgbẹ̀rún mélòó làwọn ti lò <laughs> ẹ ti mọ̀ pé táwọn náà bá ti lo iye tẹ́yìn náà lò tí wọ́n tún pọ̀ sí i. Mm. hello ìyá ó ti já hello. Salamu alaikum. Aleykum salaam. Ilé ìtajà ẹ̀ ó kọ́ ibi ẹ ti ń pè. Orúkọ mi àbúrò àbúrò àbúrò Adéwìtà lẹ́yìn ọ̀gbọ́n sọ. Ìbéèrè yín. Ìbéèrè mi àkọ́kọ́. À ń ṣe ìsàlátùwọ̀. Ah. Awáríkí afọ́jú kan bọ̀. Ọwọ́ afẹ́ já sínú kànga. Kéèyàn lè já run. Ẹ jà náà ni nítorí kí ẹ lọ gbà á lẹ̀ kẹ́mi rẹ̀ ọmọ bá ṣòfò. Hmm. Ó pàtàkì sọ̀láàtì yẹn ẹ̀sùn tuntun bẹ̀rẹ̀ lẹ́yìn ìgbà tẹ́ bá gbọ̀nla. Ẹ jẹ́ hmm. bó ṣe jẹ́. Ah, sheikh tó ọ̀dà àwọn ìpè náà tún ó tún jára wọn náà ni ọpẹ́ pàtàkì lọ́wọ́ ẹrú ọlọ́run tí wọ́n ṣe agbátẹ̀rẹ̀ jù kọ́lọ́n kọ́ bá fi san wọ́n lẹ́sùn lórí ayẹ̀tì lọ́jọ́ àgbẹ̀ndẹ̀rẹ̀ sí yá ma ọpẹ́ pàtàkì lọ́wọ́ Sheikh Dr. Shafudin Gbadebo Rọ́jí aláṣẹ àti gbàsílẹ̀ alimọ̀dúnà center ní pápá bẹ́ẹ̀ lógún ọ̀ṣọ́ ọpẹ́ pàtàkì lọ́wọ́ abu amina afa Ismail àti malam Bashiru tí wọ́n dìjọ́ kọ́ ọ̀rìn ìwà jazakumullahu khairan ọ̀làdùnní bẹ́ẹ̀ lóko mi ọjọ́ mẹ́jọ látún pàdé lórí ètò inshallah títí ọjọ́ mẹ́jọ òun ni mò ń kí wa gbé sálámù alaykum wa rahmatullahi wa barakatuhu.